وكفى والصلاة والسلام على نبيه المصطفى adúpẹ́ fún ọlọ́run ọ̀fẹ́ tó wa láti máa fi fún ọlọ́run ní gbogbo ìgbà kì í ṣe ọba tí ó béèrè nǹkan ní ìtútù bí tó wù di ọpẹ́ lọ òun náà ni ọpẹ́ tá à ń dún fún ní gbogbo lórí gbogbo onírànra orin. èyí tá tún máa dúró fún ní gbogbo ìgbà títí tá a bá fi jẹ́ ẹ̀dá ọlọ́run kó gbà ní ẹ̀sìn fún wa. ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́ rẹ̀ àti tọrọ fánábì ànábì tó ṣe wípé nípa ayé òun ni bùsẹ́rì ti àwọn olùsìnlọ́hùn níbi gbogbo àlànà ìgbésẹ̀ ayé wọn pátápátá tá a bá sọ pé gbogbo àlànà ìgbésẹ̀ ayé pátápátá ó kó òfin sínú òun ládájọ́ òun làárẹ̀ òun ni olùdarí gbogbo ntọ́mi ènìyàn ní bùkátà láyé bá yóò fi rọrùn ànábì sallallahu alaihi wa sallam ọ̀dọ̀ ẹ̀ lọ́nà dárí gbogbo ẹ̀ sí. òfin rẹ̀ alaihi salatu wa salam níbi gbogbo ntá wí kò kọjá ntọ́lọ̀ nsọ̀kalẹ̀ kò ló fẹ́ ẹnu kan títí tó fi kó láyé sallallahu alaihi wa sallam níbi tọ́lọ̀ ń bá sọ̀kalẹ̀ ní ti máa mú ìdájọ́ wa tọ́lọ̀ ò bá sì sọ nǹkan kan kalẹ̀ nídàjọ́ ànábì àmọ́ ṣe sùúrù bóyá àtẹ̀kùn sọ̀kalẹ̀ tàbí kó fojú wo ìdájọ́ tó fara fẹ́ kó dájọ́ tó bá bá mu lọ́dọ̀ ọlọ́run ẹjọ́ ti parí náà nìyẹn tí ò bá bá mu lọ́dọ̀ ọlọ́run. wáyé ó sọ̀kalẹ̀ ó sì lè sọ̀kalẹ̀ lórí sánàbì dalẹjọ náà láti fi kọ̀ǹfàmù tàbí kó sọ̀kalẹ̀ kó jẹ́ kọ́nà míì lọ́rùn gbé ìdájọ́gbà yìí ó di títún dá lẹ́sẹ̀kẹsẹ̀. ànábì wa lórí ìyẹn ti sọ wípé ó fi ròyìn wípé kì í gbogbo ohun tí ń wí ìmítí ìránṣẹ́ sí ni látọ̀dọ̀ ọlọ́run ni. alákọ̀ọ́kọ́ ni eléyìí gbogbo nǹkan wá di pé wọ́n fi ń dájọ́ yìí wọ́n fi ń ṣòfin wọ́n fi ń darí gbogbo ẹ̀ pátápátá ó tó èmi àtẹ̀yìn fi ṣẹ̀mí títí láti kó láyé láì bùkátà sí nǹkan mi àyẹ̀ni pé tá a bá wo agbọn òfin àbí ìdájọ́ àbùkátà kankan ní ilẹ̀ ìlú ìwà ńlẹ̀ fún wa. àbùkátà nǹkan míì tí wọ́n dálẹ̀ lẹ́yìn Islam gbogbo ń tá a bá fẹ́ ṣe pátápátá ló fi tóbi lórí ẹ̀kọ́ nínú nǹkan tó gbajúmọ̀ àmì nínú nǹkan tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn nìyí láti pìlẹ̀ wá tá a sì túmọ̀ bàbá rẹ̀ ètò ní òun lẹ̀kọ́ àbùkátà ìlànà ẹ̀kọ́ tí ó yọ alágbòdà náà tá a fi pẹ́ ìsìláàmù sẹ́gbẹ̀ẹ́ kan nítorí bá a fẹ́ kẹ́kọ̀ọ́ àbùkátà bí a bá ń yí máa bẹ́ẹ̀ nítorí wípé ọlọ́wọ́ bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa àtànyìmọ̀ náà ni àlè òfin ní òye ìdí ká sọ pé ìbátan náà náà nìyẹn rárá torí pé alukur'an mi ò ní sọ̀kalẹ̀ lẹ́yìn anabi sallallahu alaihi wa sallam òjíṣẹ́ mi ò ní wáyé mọ́ tọ́lọ́ ó fún kíra. bá a bá ń yí mọ́ níbi òwò tá a rí wípé ojú tí islam fi wo òwò ní tá a sòwò bẹ́ẹ̀ a kàn yí mọ́ ni torí pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa tọ́lọ́run bá bínú àkọ́kọ́ mi wà láìláàdùn tọ́lọ̀ bá sọ ìbínú ẹ̀ kalẹ̀ tá a sì mọ̀ pé ní tí ìbínú ọlọ́run sọ kalẹ̀ lórí nìyẹn á hàn kó ń bẹ bí nǹkan yẹn ṣe ṣe pàtàkì tó bá a ṣe jẹ bá a ṣe mu kó ṣe ṣe pàtàkì tó tọ́lọ̀ bá sọ ìbínú ẹ̀ kalẹ̀ lórí ìlànà kan tá a ń gbà kó nǹkan jọ á sọ kó ayé kan sì ní rọrùn gbé àti jẹ àti mu náà ò ní rọrùn mọ́ ọlọ́run kó ṣàánú wa ọlọ́run bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa ìyẹn ò wá tó káwa dákẹ́ kada le nígbà tá a ti ní problem ẹjẹ àmọ́ ṣe lọ bẹ́ẹ̀ eléyìí ló ṣe lànà Islam báyìí ló fi jíṣẹ́ fún gbogbo àgbà ńlá yìí. ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn wípé anabi sallallahu alaihi wa sallam òun ni bùsẹ́rìtì gbogbo ẹni tó sin náà kò yẹ kó yàtọ̀ lọ́dọ̀ tàwa náà lónìí yìí o kò yẹ kó yàtọ̀ lọ́dọ̀ tàwa náà torí kó lóríire ayé àti àlùkìyáámà. ń làwọn tó bá lò gbà tí wọ́n gbàgbọ́ tó jẹ́ pé ní tó fi jíṣẹ́ fún wọn ni wọ́n tẹ̀lé bó bá jẹ́ pé orí orí lèmi bùkátà ìyẹn náà làwọn wà wájú. kò kò ọlọ́run ò mú wa láàbọ̀ sọ wípé nígbà tí tọ́lọ̀ ní dé ní táwọn èèyàn náà bá rí sí ẹ̀pà ogun gbogbo táàbì sí ti wà nílẹ̀. ẹlẹ́ẹ̀kejì yẹn wá ni wípé ànábì sallallahu alaihi wasallam ó fi nǹkan méjì tó jẹ́ ọ̀nà mà tó gbòòrò sílẹ̀ méjèèjì sì yàtọ̀ síra wọn ṣùgbọ́n a lè wá ọ̀nà mà sínú ọ̀kan kábà ń bẹ̀ a lè wá sínú ọ̀nà kejì kábà ń bẹ̀ a lè bá nu méjèèjì papọ̀ lẹ́ẹ̀kan náà tó fi sílẹ̀ nípa ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn àtàkì àmọ́ méjèèjì náà ni síra ọlọ́run tá a mọ̀ sí àti súnà tànàbí sallallahu wa sallam kí ló fà táàbí máa sọ pé kitabullah wa sunnati nabihi sallallahu alaihi wa sallam kò yàtọ̀ síra wọn súnà yẹn òun alaye àlàyé alukur'an àlàyé alukur'an nítorí pé àwọn ọ̀rọ̀ bọ̀rọ̀ gidi ń bẹ nínú alukur'an tí wọ́n gbé súnà ń nínú ẹ̀ ní bàtà nínú ẹ̀ làwẹ̀ nínú ẹ̀ hajj ó fẹ́ẹ́ dàbẹ́ ni wípé kókó kan nǹkan kan tó ṣe pàtàkì nínú ẹ̀sìn wa títí táyọ̀ sì tán tó sì jẹ́ pé òun náà nínú àdánwò tí ó bá wa òun náà yóò kọ́kọ́ parẹ́ náà ní ká pé gún lánàá Islam nǹkan yẹn mo fẹ́ẹ́ rí i pé ọlọ́run bá sàlàyé nínú àlùkò àná tọ́lọ́run gangan ń pín gún nínú àlùkò àná. kò sọ pé ẹ pé gún nílànà mi ọlọ́run gangan pin ọlọ́run pin ní ratio by ratio ntí àwọn ntí ìyàwó tó bá rí báyìí ntí ó tó bá rí báyìí ntí ó mú ntí bàbá tó bá rí báyìí ntí ìyàwó tó bá rí báyìí nínú àlùkò àwọn àlàyé yẹn pọ̀ yẹn gẹ́gẹ́ bíi pílà kan nínú àwọn pílà Islam ṣùgbọ́n wọ́n á wo àwọn nǹkan tó jẹ́ orígun orígun asọ́lá azaka asọ́m hajj ọlọ́run ọ̀rọ̀ òfò sí ọwọ́ iná Al-Qur'an al inú súnà anábì láti dá sallallahu alaihi wa sallam. ó fi ìlànà méjì kalẹ̀ tá a bá ti ń rin méjèèjì olóríire làwa náà jẹ́ mọ́jẹ̀mú nìyẹn ìdí tó fi jámọ́jẹ̀mú ni wípé ànábì sallallahu alaihi wa sallam nígbà tó kú láyé ó ní méjèèjì tí mo wí yìí ẹ̀ẹ̀ní ẹ̀ẹ̀ní jẹni àánú ẹ̀ẹ̀ní rí ìgbẹ́ kò láyé ẹ̀ẹ̀ní rí gbó ń má tàmàtàkùn bìhìmá àwọn ìnẹ́rìtà fọ́mùtùm bìhìmá gbogbo àti ẹ bá ti di méjèèjì mọ́ àgbọ́yé ìdàkejì ẹ̀ táwọn ẹlẹ́kọ̀ọ́ ń pè ní mọ̀fúhùmù ìmùhàláfà òun ni wípé inú ìgbẹ́lẹ̀ ń rìn inú gbólẹ̀ ń rìn ẹ̀ sí lójú ọ̀nà tọlọ́run máa ń tàrà tó hùmà máa ń tàrà tó mú hùmà ní gbogbo bàtẹ́ bá ti gbé méjèèjì jùlẹ̀ tẹ́ ẹ bá ń tẹ̀lé méjèèjì nípa ìrun kíkí tẹ́ ẹ tẹ̀lé nípa zaka àbí nípa Eh, nípa fiyam àbí nípa hajj àbí nípa àwọn àlámọ̀rí ìṣẹ̀mí mi ẹ gbà ládàá àbítẹ́ ti tẹ̀lé súnà ẹ sì kan àbùkù bítẹ́ ti yapa ẹ̀ torí pé ọlọ́run fẹ́ sọba alábòsí ilé òfin jẹ́ pé ibi téèyàn ó ti yapa súnà nàbí sallallahu alaihi wasallam yóò jẹ́ ibi téèyàn ò ti bá súnà rẹ̀ ń bẹ̀ wọ́n wá kú ká mọ̀ ká pé níbi àlámẹ̀rí yìí o kò sí súnà ẹ̀ ń bẹ̀ kò sàn kankan pẹ̀ bẹ́ẹ̀ bá rí. nínú àlámọ̀rí pé afẹ́ jólórí lálùkìyàmù àti fẹ́ jólórí láyé bẹ́ẹ̀ bá rí àwọn àyè kan pé kò sí súnà ànábì bí ìtìkálùkù bá rí kó ṣe kò sí ń belé yìí náà ìtìkálùkù bá rí kó ṣe bẹ́ẹ̀ dọ́pọlọ láàmú ẹ̀ẹ́ta dọ́pọlọ láàmú lásán ẹ̀ẹ́ta pọpọlọ sí wàhálà yìí ọlọ́run ní gbogbo nǹkan la ti ṣe lálàyé fún yín tẹ́ ẹ̀ bá rí nọ́ọ̀sù tẹ́ ẹ̀ bá rí quotation kan gbòógì lórí àlámọ̀rí kan àwọn onímọ̀ nínú àwọn ìlànà táǹgbà dá èsì mọ̀ ó ti ń bẹ fáwọn tó bá kẹ́kọ̀ọ́ ìyẹn ni pé tó bá tẹ̀ torí pé a rí ẹ̀rí pé ọlọ́run ọba sùnwánà táwọn ìfúrákàtà àṣìyà ó dákẹ́ ń pa àwọn nǹkan kan rahmatan lakum ó fi sàánú yín nìyí kí wọ́n bá rẹ́ nìkan ti ń jẹ tata tó lóun ò lọ́bẹ̀ ńlẹ̀ tó wá wá tata tó pọ̀ dáadáa tó wá lọ àlùbọ́sà àti tòmátò sí i tó wá jókòó ti tún kò jẹ tí ò wá ń wò pé sí ìsìnkú lágbájá ti rí lórí tó náà bá mú ọ náà pé wọn náà ṣe ń jẹdé ńkọ́ kí wọn náà fẹ́ wí ẹ̀rí wo ló ní ọmọ jẹdé tó ní kó mọ̀ jẹ kàkà àpèjúwe nìyẹn sákàtà an àṣìyà ọlọ́run dákẹ́ ń pa àwọn nǹkan kan rahmatan lakum torí kó lè sànù yín aláǹgbáṣẹ́ rí yẹn láwọn àyè míì tẹ́ bá dín tẹ́ bá dín dáadáa tí wọ́n gba oúnjẹ gidi ní lọ́dọ̀ àwọn èèyàn kan bíi tiwa náà wọ́n yẹ sálùjẹ̀nu. ànábì sallallahu alaihi wasallam. wọ́n ó ní lọ́dọ̀ tàwọn àwọn kórìíra tí ẹnìkan jẹ lọ́dọ̀ ẹ̀ kò sọ pé táyì ò gbọ́dọ̀ náírà ara mi tí Islam ti dákẹ́ ni mi. kẹ́ ẹ tó lè challenge ẹnìkan pé kí ló ń jẹ yìí kí ló ń dánwò yìí ẹ ni ojú funfun ni ojú ọmọ ni ojú Ghana ni Islam láti jẹ. ẹ̀rí ilẹ̀kùn yóò fi dé ìwọ̀ káàkiri gbogbo àgbáńlá ayé gbogbo ibi tọ́lọ̀ ń bá ti dákẹ́ nípa àwọn nǹkan kan àṣà kálukú gba kálukú láàyè inú òfin jẹ́ pé bẹ́ẹ̀ bá dọpọlọ láàmú pé ẹ̀jẹ̀ wa wo ibi tí súnà ò sí kálíbà ṣe bó ṣe wù wá èyí ó ṣe wà lájìnà níjẹ́ ìtumọ̀ pé ìsìláàmù rọ kiri gbogbo òṣèlú wa ayé àti àlùkò àmọ́ nìyẹn. nígbà tó wá rí bẹ́ẹ̀ tèmi àti yín ti mọ̀ pé àlè bọ́ àfi ká tẹ̀lé ti sábọ̀ lọ́wọ́ àti súnà nàbì sallallahu alaihi wasallam a jẹ́ pé ká sọ ṣẹ̀ríà yìí dáadáa ṣẹ̀ríà ọlọ́run yìí ká sọ dáadáa ká sì wá ìdáàbòbò fáwọn èèyàn tí wọ́n mọ̀ kàkọyọ tí wọ́n mọ̀ gbéra wọn yọ kóònú ẹ̀ láti lọ gba nǹkan míì. tí a bá ṣàkíyèsí nínú gbogbo àlámọ̀ rí pátápátá èyí tó jẹ́ pé kò sí bóyẹ̀ fún nínú ìṣẹ̀mí àwọn ọmọ ènìyàn tá a fi pẹ́sẹ̀ rí àlẹ́ ń ó pọ̀ rẹpẹtẹ tí olóńgà mùsùlùmí àti ìbẹ̀ lórí ilẹ̀ àwa gan-an náà ni mo ti ń dojú ọ̀rọ̀ ọkọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbà wa náà làwọn àfọ àwa àwọn onímọ̀ wa máa sọ wípé ẹni tá a mọ̀ ní mùsùlùmí lónìí yìí tá à ń rí tá à lè tọ́ka mùsùlùmí ni ẹ jẹ́ kó ṣe ìsìláàmù náà kẹ wá wo báwọn ṣe bọ́ sínú ẹ̀sìn islam àfùwájá ni. ẹ̀yin lẹ́ẹ̀ mọ rírì ẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ mọ kí ti ń jẹ́ islam àwa láàfin lóòtì èèyàn fi ohun náà fi ń kúrò ńbẹ àfùwájá ni dípò kí wọ́n máa wọnú ẹ̀ àfùwájá ni ìtumọ̀ eléyàn ni pé níjọ níjọ náà ó dá mi lójú pé tá a bá ṣe Islam wá àti ó kéré káwọn èèyàn tó bọ́ sínú Islam wá àti ìtẹnu yóò kéré káwọn èèyàn tó bọ́ sínú nítorí pé àwọn èèyàn kò káta oríire bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìgbò táwọn èèyàn ń dáwọ́lé ẹ̀yin lẹ́lẹ̀ mọ́ o pé nǹkan tó burú lẹ́lẹ̀ kan ń dáwọ́lé lọ́dọ̀ tiẹ̀ ó fẹ́ sórí ló fi dáwọ́lé tẹ́gbà tí máa ń rán ara wọn létí ó gbé kokéènì lọ lóòbó ó fẹ́ sórí ló fi ṣe bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn kan ló ti burú kò burú lọ́dọ̀ tiẹ̀ tó kọ́wọ́ ní wá. ó gbọ́ ọmọ ọlọ́mọ ó fẹ́ fi sowó oríire lòun bìlí fúnpọ̀ ń wá lọ́dọ̀ tiẹ̀ ọ̀dọ̀ àwọn kan ló ti burú tó bá burú tó bá burú lọ́dọ̀ tiẹ̀ iná ló wà mọ́ ìta burú lọ́dọ̀ tiẹ̀ burú pé kì ọlọ́run. ní gbogbo ògbà èyí tá a ti lò kọjá sáyé ni nínú ayé ni àbí ìta ń lọ́wọ́ àbí ìta kò lò kò sígbà kan tá a bára wa ń bẹ̀ tí sẹ̀rí ọlọ́ọ̀bọ̀ ọ̀gá mọ̀ bẹ́ẹ̀ sì ni kò sáàyè kan àbílù kan ẹ mú kó lẹ́nu yín tẹ́ bá ń sọ̀rọ̀ òfin ọlọ́run tẹ́ bá ń sọ̀rọ̀ òfin ọlọ́run ìgbófin ọlọ́run bá ró lórí ilẹ̀ ẹ jẹ́ á kó lẹ́nu wa tá a bá jẹ́ mùsùlùmí pé nígbà táwọn wa. bó bá jẹ́ pé wọ́n ti ròyìn àwọn lágbáwá lágbáwá tẹ̀ ń wí yẹn tẹ́ lẹ́yìn sí lágbáwá abdullahi ọmọ ubayi ọmọ salul alimọlẹ́hùn ẹni ibi tó kú sínú nípa ojú èjì tó bá nàbí láyé sallallahu alaihi wasallam lárúbáwá ni abu jahal ẹni ibi lọ́dọ̀ ọlọ́run lárúbáwá ni abu tẹ́yìn náà ń ké táǹgbé sépè nínú alukur'an títí láéláé táyé òfì jáyé Abu ẹbí ànábì ni sallallahu wa sallam ọlọ́run ni ọmọ mọ́kàrin. ìyẹn ni wípé kí ìwà ń ni ọlọ́run bẹ́ ń bẹ̀ ayé ò sì ní í tán ayé ò ní í tán ká nígbà táyé bá ti tó bá ti di pé ẹni ọlọ́run ti kásẹ̀ kúrò lórí ilẹ̀ àtà àmúrùbọ̀ gbogbo tó ṣẹlẹ̀ yẹn ìpalẹ̀mọ́ ayé ni. àbí kò sọ wípé nígbà táwọn èyí sáwúsá po kí ìkúnnú wọn ẹni ọlọ́run ti bẹnu wọn. haúsá náà òun náà sọ pé bẹ̀rẹ̀ bẹ̀ bá ń sá máa wọ náà mọ̀ pé wọ́n kọ́ ẹni ọlọ́run bẹnu yorùbá àpòkí ń bẹnu yorùbá ẹ wá wo bẹ́ẹ̀ káàkiri àgbáńlá ayé kò síbi tẹ́lẹ̀ ọlọ́run kò síbi tí ó sì ti pọ̀ òfin láti mọ̀ yí pé òfin òun ló ṣe pàtàkì kí wá ló fà tá a fi pẹ́tọ́ ọlọ́run lẹ̀ tá mú téèyàn ẹ ẹ̀ mọyì lọ́ọ̀yà tá a ní lórí ilẹ̀ ayé ẹ ẹ̀ mọyì adájọ́ tá a ní lórí ilẹ̀ ayé mélòó ni wọ́n ní dájọ́ pẹ̀lú tọ́lọ́run bá fọ̀ tọ́lọ́run sì ń sọ wípé ẹni tí ò bá dájọ́ pẹ̀lú tọ́lọ́run bá sọ kalẹ̀ pòkì ni wọ́n kèfèrí ni wọ́n alábòsí ni wọ́n. táwọn èèyàn bá wá gbọ́ ilé wọn ní àwọn ti kàfàrà àwọn èèyàn táǹkà fara ẹ̀ lè bá tọ́lọ́run bá lé dáa rẹ̀ wọ́n náà wọ́n wò ra rẹ̀ wọ́n ní tí wọ́n ti tọ́lọ́run sọ kalẹ̀ lọ fi ń dájọ́ ntáwàá rí kàlífẹ́ ní bá ń dájọ́ pẹ̀lú tí ó yàtọ̀ sí ń tọ́lọ́run sọ kalẹ̀ kèfèrí ni wọn kọ pé abdulrasaq kẹfẹrí ni wọn kọ pé abdulrahim kẹfẹrí ni wọn kọ pé alhaji habib kẹfẹrí ni ṣùgbọ́n gbogbo ẹni tí bá ń dájọ́ pẹ̀lú tó yàtọ̀ sí tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ aya mẹ́ta tó tẹ̀léra wọn forty four forty five forty seven aya kan la láàrin mẹ́yìn alábòsí ni wọ́n mùnàfíkì ni wọ́n kẹfẹrí ni wọ́n. ìròyìn yẹn tó dáa téèyàn gbé kan náà lálẹ́ kíámà nígbà tá a bá jẹ́ mùsùlùmí ẹni tó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n ń kọ́ nípa òfin èyí táwọn èèyàn gbé kalẹ̀ tí yóò fi ayé àìkọ̀ọ́nùnù ìwádìí táwọn èèyàn fọwọ́ ara wọn gbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rí aláìsàn àwọn àyàtì yìí wọ́n dúró nídùú agbẹjọ́rò fábòsí àwọn là ń pè ní Eh, bóyá ìmọ̀ bóyá bá mu ká sọ pé muslim lọ́yà mùsùlùmí tó jẹ́ lọ́yà tàbí ká sọ pé islamic torí ẹ̀ lè jẹ́ mùsùlùmí kó gbẹjọ́ fábòsì nígbà tó bá jẹ́ pé imani ẹ̀ bá mẹ́rin bí ìdájọ́ àwọn kan wà kò sẹ́jọ́ tí wọn ò lè rò wọ́n sì máa sọ fún ẹlẹ́bìí pé nǹkan báyìí ló ń tẹnu mọ́ ilé ẹjọ́ títí tá a fi sọ fún ọ pé kò sàn kàn mí. ẹnìkan ò ní jọmọ tí mùsùlùmí bí tóun náà fẹ́ sórí rẹ̀ yá àtàlùkẹ́ àná kó wà nílùú àwọn àwọn pàṣẹ bẹ́ẹ̀. àìmọye ẹjọ́ nìwò ní gbà tó rẹ́jọ́ àbòsí ló káyé tí wọ́n bá ti wá bọ́ ọ pé gẹ́gẹ́ bíi lọ́ọ̀yà ìwọ náà ó sì béèrè pé kí ni tó ṣẹlẹ̀ gan-an ẹ sọ òótọ́ wájú mi bíi ẹgbọ̀rọ̀ parọ́ kalẹ̀ mọ́ bá ṣe lójọ́ yín tí wọ́n bá ti jẹ̀bi dáwọn lẹ́bi kan balẹ̀ wọn lọ tàbí kí wọ́n lọ bá lọ́yà tí ń fi náà ṣeré níjọ́ gbọ́dọ̀ àlùkè àmọ́. kìí ṣe kó burú láti mọ nípa òfin yẹn. nítorí lọ́nà míì níbi tí Islam níbi tí mùsùlùmí ò bá sì lè dapá pé dẹ́dẹ́gbọ̀n ìdájọ́ tọ́lọ́run láálò ẹ lè fi àlùmọ̀kọ́rọ́ yèé fi wọn ẹ lè fi yí wọn lágbòdà náà torí pé ẹjọ́ àbòsí ló pọ̀ ńlẹ̀ nínú tí wọ́n gbé kalẹ̀ gangan àbòsí nígbà pé àbòsí ni wọ́n gbé kalẹ̀ lé lórí àbòsí náà ni wọ́n mọ lé ẹni tó wá mọ̀ yìí pé àbòsí ni wọ́n mọ ni wọ́n gbé kalẹ̀ ni wọ́n sì mọ lé lé lórí ó lè sọ fún wọn lọ́nà tiwọn pé àbòsí lè yìí tún ti dábòsí ni ṣébẹ̀ sọ pé àbòsí ni tíyẹn bá ṣe báyìí onítọ̀hún tí wọ́n sákìlì sí àbòsí nù tí wọ́n bá sì mọ̀ ànábì wa sọlọ sọlá níbi ká mọ̀ pé àǹfààní bẹ́ẹ̀ni kéèyàn gbọ́ èdè ẹlòmíì torí láti láti sá fún aburú ọwọ́ ẹ̀ láti bọ́ nú ète àtàbúrú ẹ̀. téèyàn bá gbọ́ súnà ọlọ́run yé èyí tí súnà tànàbì sọlọ́lọ́ ààrẹ ọ̀sán làǹdí ń ṣe àlàyé ẹ̀ fún wa ìfọ̀kànbalẹ̀ yóò ti lo ayé ẹ̀ yóò sì jẹ́ ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ gbé dàrí kíyàmù. nínú àwọn nǹkan tó ṣe pàtàkì jùlọ òfin wà ń bẹ̀ ìwà híhù ó wà ń bẹ̀ kò sí bá a ti fẹ́ gbáyé pẹ̀lú rọrùn tá a yọ ìwà kúò nítorí pé gbogbo wa ló níbínú tá a dábìínú sí ara ẹ̀ gbogbo wa sì la ní sùúrù bá ti òkú kéré mọ tẹlómìn pọ̀ tẹlómìn kéré ìbínú tẹlómìn pọ̀ tẹlómìn kéré gbogbo wa la lè sunkún gbogbo wa la lè banújẹ́ gbogbo wa la lè dunnú ó sì ń ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa àti sunkún rí bómi ò bọ́ lójú wa àti banújẹ́ rí àti dunnú rí tá a ti ẹ̀ mọ̀ pé lásìkò tá à ń dunnú ẹnìkan banújẹ́ ìdùnnú náà gádé àti banújẹ́ rí sáàfẹ́ ẹ lè bìlíìfù pé dunu mi ó tún ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ tó sì ṣẹlẹ̀ bọ́lá ti dá wa nìyẹn. inú hùwàsí ẹ gbọ́dọ̀ mọ kí ni kìtáàbù ọlọ́run wí àti súnà tànàdé sallallahu alaihi wa sallam sáàsì hùwà ètò lálàáfíà ni. ìwà irú débi tó débi tó ṣe pàtàkì débi pé ẹ gbọ́dọ̀ hùwà bú sẹ́ranko. ẹyẹ tẹ́ ẹ̀ ní jẹ ẹ̀ gbọ́dọ̀ ta rọ́bà tọba fẹ́ tọ́ ọwọ́ máa wá òpó kan àdébì kan kan kó máa fi tọ́ ọwọ́ kó wá ta rọ́bà káàkiri kó máa ta rọ́bà málàǹgà kó máa ta mẹ́yẹ tìǹtìǹ kó máa ta máwọn kan abẹ̀mí kó máa pa wọ́n ṣòfò ó jẹ́jọ́ lọ́dọ̀ ọlọ́run ìkànnì ìkànnì torí kì o téèyàn ní ìsìn nígbà téèyàn bá wá jẹ́ ní ibú lọ́dọ̀ ọlọ́run kí wá lẹ fẹ́ pe ẹni tóun náà gbébọn tiẹ̀ tí ò kọ inú kó tó wá ń dẹbi ọmọ èèyàn tí ó pa tí ò bá sì gbó tí ó gbowó ẹ̀ tó gba dúkìá rẹ̀ tí ò bá sì gbé lẹ̀ rọrùn yóò gbẹ̀mí kò lọ bí tí wọ́n ti ń pa ọ̀yà nínú igbó ìdá ti bẹ lọ́wọ́ ẹ̀ kò lọ síbi tí wọ́n ti ń pa ìkulù ọmọ èèyàn bíi tiẹ̀ nígbà tí ìbá wa jálẹ̀bùsù ti dáa ta ọlọ́run irú èèyàn oníwà jẹ nígbà tí bá ń dánwó ẹ̀wò sọmọ èèyàn. nínú rẹ̀ tó ṣe pàtàkì jùlọ tá a lè yọkúò tá a sì bá lẹ́kùnrẹ́rẹ́ nínú kìtáàbù Allah àti súnà nábì ó ní ẹ̀sìsọ̀díyà ìsúná bí a ti lówó tó lórílẹ̀‐èdè yìí onínàkúnà náà ní ìjọba sì tún jẹ́ onínàkúnà ipò ònàkúnà náà nítorí pé ààrí sá fọwọ́ sí ẹ̀yìn sì lè rí kó jẹ́ pé mi lèmi ò rí nínú téèyàn lè tètè rí òun lọ́nà òun níná òun lómi òun lẹ̀kọ́ téèyàn lè tètè fojú rí bó ti wù kéyìí ó má làjú tó káwọn pé ńgbà tí ò làjú kò lè máa tán fọwọ́ ṣe èyí tí mo kà á lẹ̀ yẹn tán ti fọwọ́ ṣe táwọn sọ pé àwọn ọ̀làjú nìkan ní wàá dàmọ̀ pé àwọn ah, ti ṣe náà alhamdulillah wọ́n ti somi gbogbo ìbálòpọ̀ mu mi pẹ̀lú ọ̀rọ̀ ẹni tí ó bá kàn fẹ́ fà sínú ilé ìgbẹ́ lókù tàbí ètò ẹ̀kọ́ bá a ti wò ká àpọ̀ tó tá a jákẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí bó ti wò ká àpọ̀ tó sẹ́ àti ìpọ̀ débi kẹ́ni lákẹ́kọ̀ọ́ kan mọ́ gbádùn ẹ̀kọ́ ẹ̀ láti bẹ̀rẹ̀ dé parí tó bá jẹ́ pé lóòótọ́ la gbà yí pé ọrọ̀ orílẹ̀‐èdè yìí sun sí ni kí èmi fẹ́ sọ fún yín pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn pọ̀ débi pé ó rọrùn tẹ́ni eré bá fẹ́ darí orílẹ̀-èdè kan bí irú orílẹ̀-èdè tá a wà yìí kí gbogbo akẹ́kọ̀ọ́ mílíọ̀nù tí òun kẹ́ jẹ́ tóníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́fẹ̀ẹ́ káwọn fi ń kọ́yàn kó máa gbowó gidi kí wọ́n sì ṣiṣẹ́ sin àwọn tá a fẹ́ kọ́ kódà tó fi dórí jíjẹ mímu ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀ níbo wá la fi fẹ́ rí ìtẹ̀lé tọlọ́run àti ìtẹ̀lé súnà tànẹ́rì sallallahu alaihi wa sallam nípasẹ̀ ìtọ̀ àpèjúwò rẹ̀ afẹ́ mú nílùú kàǹgbé lórí ìlú tàwa ẹ̀yin ọmọ ìyá mi náà ti Islam ẹ̀yin náà ń bọ́ ẹ̀yin náà ń àpapọ̀ jùlọ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ìwé ẹ̀rí náà ni wọ́n dèrè lọ́wọ́ ọ̀wọ́ náà kí wọ́n tó náà tó lè darapọ̀ mọ́ wọn. ibi táwọn náà mọ ibi táwọn ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà mọ̀ nìyí. kò sísẹ̀ mi eré níbi pé kí n sáà ti jẹ kọ́mọ mi ó ti jẹ àyàfi tí wọn bá fi ọ́ so lórí àwọn èèyàn kan tí gbèsè ayé wọn fi rọrùn lè rí jẹjẹ tó bẹ̀rẹ̀ sí ara. tó bá wà in charge àbí in kí a rí pé kí àwọn kan ó lè gbádùn ni wọn fi fi ọ́ síbẹ̀ má rí gẹ́gẹ́ bí àǹfààní rẹ àtẹ̀bí rẹ bí bẹ́ẹ̀ kọ́ èyí ó jẹjọ́ mìíràn sí ara nínú ohun tó ṣe pàtàkì jù táwọn láti kíyèsí ká tó kò láyé òun ni ìwọ̀ ìwọ̀ ọ̀tọ̀ lọ́hùn ó fúyẹ́ òṣè ọlọ́hùn ó sọ fọlọ́nkọlọ́hùn má bínú ó fúyẹ́ jù tọ́mi yẹn lọ pẹ̀lú ẹ̀rí àwọn àwọn láti kíyèsí àárín ìdàgbà ìgbésẹ̀ ìdókòwò táwọn yẹn lónìí yẹn pé òun àtẹ̀bí òun tí wọ́n bá débi pé tí wọ́n bá ṣàdúrà pé kọ́lọ́hùn jẹ́ kọ́lọ́lẹ́dì yìí ó tó rò kó dáa wọ́n sì jà lẹ́sẹ̀kẹsẹ̀ bí ìgbà tó lọ́wọ́ jọ́ lọ́wọ́ mọ́ bí ìgbà tí ò sagbara lọ́dọ̀ ọlọ́wọ́ mọ́ bí ìgbà tí ò ṣètò lọ́dọ̀ ọlọ́wọ́ bá mọ́ bí ìgbà tó lọ́wọ́ tiẹ̀ fi àánú ẹ̀ kó lára àgbà ńlá ayé àwọn yẹn ń àdúrà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní à ara rẹ̀ máa mú pé ẹ má ara yín nítorí pé inú yín bàjẹ́ lórí nǹkan kan tó ṣẹlẹ̀ sí yín má ṣe pè lera rẹ̀ kọ́ mọ́ bá àmúṣe fún ọ. tọ́ ọ bá rí dùnú mọ́ ọ sọ wípé alihamudulilayi lọ́rí bẹ̀rẹ̀ má fi yí kàtínú sọ̀lá ọ̀pẹ ìfọlọ́hún tó jẹ́ pé ìkẹ́ ìyẹn fi lọ́wọ́ ìyẹn fi tẹ gbogbo dáadáa. tínú ẹ bá bàjẹ́ níbi tó bàjẹ́ dé sọ pé alihamudulilayi aláàkúlẹ̀ ha ọ̀pẹ náà láàfin fọlọ́hún ẹ ṣáàjà dúpẹ́ fọlọ́hún nǹkan ti bàjẹ́ o sáàmù ìwádìí sájà máa dúpẹ́ fọlọ́ ìyẹn ni pé ọlọ́run náà lọ́pẹ́ tó tọ́ sí. wọ́n sọ wípé bó bá ti lè rí bó bá ti lè rí kóríkórí fún ọ ndí wọ́n bá fẹ́ bọ́ bá ti kẹ́kọ̀ọ́ rẹ̀ òun ìyẹn sọ fọlọ́ bẹ́ẹ̀ náà ẹ má wí lórí jàmọ́ náà kí ẹ sọ pé nǹkan ò lè dá a mọ́ gbàtí ń dá a tẹ́lẹ̀ sẹ́yìn lẹ́jọ́ dá a àbọ̀lọ̀ nǹkan ní jọ́lọ́ ń gbà náà náà. tàbá sọ wípé wọ́n gbọ́kọ̀ fáwọn tó gíráduwétì nígbà kan rí lórílẹ̀‐èdè wà ní ànígbà kan nìyẹn mélòó wa ni wọ́n ń gbà náà àwọn èèyàn bóyá àwọn tí ń jẹ níbi ìbàjẹ́ ni Allah àlà ní èlò nàìjíríà lọ́wọ́ ń jọ́nà lọ́hùn tí ń ta ní lónìí tó bá yẹ pé pípọ̀ lábẹ́ tí máa ṣàṣàkó dáadáa níjọ́ náà lọ́hùn tí wọ́n ń gbódìdí ọkọ̀ fẹ́ni tó graduate èlò la ní níbo ni petrol wà inú ilẹ̀ ló wà kò tí ì yọjú àwọn nǹkan míì lówó tóun náà ti ń bẹ ńlẹ̀ tó ní olóyìn tí ò ti parẹ́ ṣùgbọ́n tí wọn ò yà sí mọ́ tó nǹkan torí wọ́n gbójú lé ọ̀nà ọ̀nà ọ̀rọ̀ míì tó yọjú. mélòó wa ni gbogbo púpọ̀ wa ta ń wí náà tá a bá wo àwọn míì lágbàńlá ayé gbogbo àwọn kátà lè fi ṣèrí ó pọ̀ lọ́dọ̀ wa. tẹ́nìkan bá láǹfààní pé wọ́n fún níwèé ìrìnnà tó wá lọ sí China nísìn kódà wọ́n ti bọ́ ọ wálé wọ́n ti bọ́ yóò máa dúpẹ́ fọlọ́run ní òdúpẹ́ o òdúpẹ́ o wọ́n kọ́ náwà wá pé púpọ̀ ní kì í jẹ́ kí ìlú òtòrò jókòó síbi àkọ́tún wọn lọ́hùn má wulẹ̀ lọ torí pé wọ́n pọ̀ ń bẹ̀ ìgbésí ayé wọn ò ní rọrùn síbẹ̀ wá lórí nínú nǹkan tí èèyàn ti wá fi ń sọ̀rọ̀ lágbàá ńlá yìí tèmi àtẹ̀yìn náà mọ̀ tòun ti lajú tó yìí náà sòye níbẹ̀ máa ń sọ fún mi pé ìsìláàmù ni máa ń láyàn lójú ojú làkúlà ìlàjú tó bá ti sí ìsìláàmù bẹ́ẹ̀ ojú àlà òkè ni àlàjú òlàjú búrú. eléyìí nínú àgbéyẹ̀wò wípé bóòwò la ti fẹ́ soríire lábẹ́ pé à ń tẹ̀lé sínú ọlọ́run àti bàmẹ́lì sallallahu alaihi wasallam láti mọ àwọn àpèjúwe wa. tí gbàgbọ́ àwọn èèyàn kan ń dá lórí wípé ìyẹn gangan làkóbá tí ò ní jẹ́ kéèyàn ò débi tó fẹ́ dé ibi tó o fẹ́ dé pẹ̀lú àwọn ìlànà míì rántí pé ìsìláàmù ló jùúlẹ̀ ńlọ fi ń lọ lọ fi ń tọ́ bẹ́ẹ̀ lọ. ìyẹn gbọ́dọ̀ máa wà nínú ìrántí ọmọ èèyàn lọ́kàn tí ó máa jẹ́rìí ọkàn fún un. omi wà tó jẹ́ pé àwọn àfojúdá àtẹ̀mọ́lẹ̀ dúdíà òun àtẹ̀mọ́lẹ̀ súnà tí ń já sí bídíà làwọn èèyàn tẹ̀mọ́lẹ̀ lọ síbi tí wọ́n bára wọn òmíì wà tó gbéyàn kó onú ìsìlámù pátápátá tó jẹ́ pé ẹ̀bọ pọ́nbélé ni tó náà wá wò ó pé àǹfààní lòun náà fẹ́ jùnú yìí kò wá aburú tó wọ́ mọ́ra kò kí ìfà aburú tó wọ́ mọ́ra. tá a bá kíyèsí ká tẹ̀lé ìlànà tọlọ́run àti tànàbí sọlọ́lọ́ àtọ́là lágbọn ètò inú ilé àbí àjọṣepọ̀ pẹ̀lú aráàta ìsìláàmù gbópọn ń bẹ dáadáa ìmọ̀tí sọ pé ààbò kásà kàn yín ṣùgbọ́n nǹkan kan bọ́ lábẹ́ rẹ̀ nǹkan kan tó tóbi ó bọ́ òun náà ní àlàkalẹ̀ ìgbà tọ́pìkì olùdílé ilé ìlọ́tọ̀ inú kẹta àwọn ọ̀tọ̀ náà gbógun tì láyé tí wọ́n sọ fíìdì dòní olónìí òun ni pé kò sí khalifa fi ń sùn kò sí khalifa adarí kò sí lábẹ́lé kò sí ìlà ibi tí ò bá ti sọ lórí wọ́n ti pa bẹ̀rùn tí kàrún ọba ti fojú hàn ẹ wá wo pọ́ǹtì yẹn ẹ fi wò dàkejì ẹ̀ nípa àtayé táwọn èèyàn dì mí ló fa sayé táwọn èèyàn dì mú ẹ wo bí wọ́n ti ka olórí tótó. káàárẹ̀ orílẹ̀-èdè ó dákẹ́ lónìí kó gbẹ́mí mi ẹ gbọ́ ìkéde ààrẹ mi kátólí twenty four hours. òmíì wà tó jẹ́ pé wọ́n ti ẹ̀ sí ìwà kéde ààrẹ mi wọ́n sọ pé acting president acting kinní kan ìyẹn ni pé olórí náà sì lẹni tó ń pè ní acting yẹn ipò olórí náà ni ó wà àti tó bá pa náà lọ́bẹ̀ẹ́ tàbí kí wọ́n yàn gàngàn kẹ́ mọ́ sọ pé acting ẹ wo ibi tí wọ́n ka olórí mọ́tò ìyẹn ni wọ́n kọ́kọ́ fight lábala ìlànà Islam so ibẹ̀ láti wá rí àwọn ìjà náà kéréje kéréje kéréje díìrù díìrù díìrù díìrù táwọn èèyàn yọ̀ lé lórí pé èmi náà wà ní ẹgbẹ́ kan. jamaatul muslimin gbọ́dọ̀ sì sọ náà al-Qur'an al-Karim ìlànà sọ náà sì ṣe kìtàbù lọ́wọ́ àti súnà nábì tó lólórí fún tó ní olórí nú òní kéèké jàmbá kéréjìkéréjì. bí jàmbá kéréjìkéréjì ti wù kó pọ̀ tó tí ò bá ti lólórí nú látòkè àwàdà ni lẹ́yìn tó túmọ̀ sí pé tolórí bá ń bẹ bí òbá tẹ̀ sí jàmá kéréje kéréje bíi mọ́nà kàwọ́ bí àpàdé àwọn ènìyàn àpèjú rẹ̀ àwọn díìnì díìnì díìnì mélòó lẹ̀ bá mẹ́. ṣùgbọ́n lórí kan wà lókè tó jẹ́ pé àṣẹ ẹ̀kọ́ fà gbogbo èèyàn wọ́n tẹ́wọ́ kọ̀ tí a bá gbọ́ Allahu Akbar Allahu Akbar irun pípẹ́ ọjà ti dá jàǹdà ní gbogbo mọ́mílákàrọ̀ bí ẹ̀sán òjìyà ọjà ti dá ilé iṣẹ́ ti di títì gbóńtẹ́ rí ẹ máa tà gbogbo ẹ̀ ti di títì èyí á máa jẹ gbèsè lórí pé kò ti ṣọ̀fẹ̀ a máa gbàwé fáìní ọlọ́pàá lórí pé kò ti ṣọ̀fẹ̀ torí pé wọ́n pè rún ni wọn bá fún ọ ní chance àfi lọ ọbẹ lónìí kì í ṣe ọ sá lọ o wọn rí ọ fún ọ láǹfààní kan tó wá lọ bẹ ìwọ ní màá dúpẹ́ kó sóríire inú ibi tó lè lọ lágbàńlá yìí jùlọ tó lè máa jọ kó sóríire pàápàá jùlọ tó jẹ́ mùsùlùmí haramu tó ń bẹ lọ́dọ̀ ẹ̀ ní Mẹdínà àti ní Maka ibẹ̀ jẹ́ kan ibẹ̀ náà ni mo sì ń ròyìn fún mi ipò ìlú làwọn fi máa pàṣẹ sí ibẹ̀ ni wọ́n ti ti báńkì ibẹ̀ ni wọ́n ti ti ọ́fíìsì ibẹ̀ ni wọ́n ti ti ọjà nítorí báwọn ló kírun ibi tá a ti sí gbogbo ilé sẹ́lẹ̀ gbogbo ilé ẹ̀kọ́ gbogbo ọjà torí pé afẹ́dà afẹ́dà afẹ́dà ẹ̀sán tàdà ẹ̀sán tàdà. báwọn èèyàn kan bá bìlíìfù káwọn da nǹkan nínú oríṣiòwò tá a bá gbé lé percentage èèyàn mélòó ló rọgbọ fún lórílẹ̀‐èdè kí lẹ fẹ́ pe percentage wọn lórí àwọn tí ń sàràkà tẹ bá wá lọ bí tí wọ́n ti ń ti gbogbo nǹkan àfojú títì tọ́pọ̀ ń gbà kọjá nìkan tí wọ́n ti torí emergency ẹ wà á wò wípé tẹ́ bá pẹ́ ń bẹ̀ nìkan lẹ lè rí kálíkà tẹ́ bá pẹ́ ń bẹ̀ torí ẹni tó bá lọ fírí àbọ̀ kàn rí kọjá yóò sọ pé gbogbo wọn mílíọ̀nù gbogbo wọn torí báwọn èèyàn ti rí nìyẹn ní wíwò lójú àti bí ìlú wọn ṣe rí ṣùgbọ́n tó bá rí kọjá nàìjíríà ìlú yóò rí kódà bó ṣàbújá lọ gbà kọjá ká tó wá sọ gbogbo ọ̀sán àbíbàdàn ìwọ náà túkẹ̀ lójọ́ kan péré áà ah, sọ fún lọ́wọ́ nàìjíríà ni tó làwọn yẹn ti tò báyìí wàláhì ọmọ lágbáwá kan à ń bọ̀ ẹni tó bá mọ ìbàdàn mo sì mọ̀ fún ó pọ̀ gbogbo orí tí àgbà kọjá kò sí ná ó sì jọ wá lẹ́ gbàgbá wá dé bridge náà lọ sí ọ̀nà gbogbo ẹ̀ náà kò sí náà ọ̀gá wa ń sọ fún ìfi jẹ pé àbúrò Abdul Malik kámẹ́rà dà orí àwọn èèyàn kan ló sọ mọ́yà àwọn obìnrin àtẹ wọn ó bẹ́ẹ̀ má ju kínní eléyìí tí mo gbọ́ mo ti ń sọ̀rọ̀ tí mo tún ojú òkè lọ àtẹ tẹlẹmìí àbí tòmátò ó sì ro àtọmáyà yẹn àyíbí tẹlẹmìí kó kánwó lé àdéwéjú oríṣiríṣi bẹ́ẹ̀ tí wọ́n tajà àgbo lọ káàkiri ó ní àdúràbù mọ́lẹ̀ àyìnà lẹ̀ àyìnà lẹ̀ àyò kámẹ́rà ìsọ̀rọ̀ olóhùn mi dání oṣù fáànàlà. ó ní kí ní fi dé àtó ká fídíò àwọn èèyàn yìí ká mú lọ fún àwọn olówó tí ó ṣàánú wọn. wàláhì làbí ó ní torí pé táwọn olówó bá fojú rí sọ̀rọ̀ pé yóò mú fún wọn dáadáa àwọn olùkè kan ránṣẹ́. lárọ́wá kan ọdún olórí bákọ́lì ọmọ mọ́kà ni ó ń wò rere ó wá rí ọkùnrin àti obìnrin lórí ọ̀kadà ó ní subhanallah ó ń síyàwó rẹ̀ lélẹ́yìí wọ́n bá yẹn ṣe gbónú ó ní ó ní ẹ̀yin èèyàn ẹ̀yin ọmọ àyá mi mùsùlùmí níbi ó ní tàtàhàmà yìí á ń fara tó pọ̀. antum tatahamalun àṣìyá ẹ̀ ń farada tó pọ̀. inú fi jẹ́ pé àwọn ọ̀jọ̀gbọ́n kan sọ pé òsì fẹ́ súnmọ́ kí n ò di kèfèrí títí ní káwọn ò di kèfèrí náà nù. òsì kọ́lọ́ ọmọ tà wá. bàbá wa bára wa ní kọ̀ǹdíṣẹ̀ kan tó kù díẹ̀ káàtó nípa tayé ẹ má ti torí ẹ̀ jù Islam lẹ̀. ẹ gbà wípé Islam gangan náà lọ́nà àbáyọ àìmọye èèyàn ní ń yọjú síbi tí ò yẹ kó yọjú sí yálà ó jẹ́ tálíkà ní àbújọ lọ́rọ̀ tó ń fi í ṣe ẹ̀rí lónìí ibi kí ló ń wá ṣe ajẹ́ pé kò mọ tí ó ṣe má òsì ló fà òsì àmì àdàyìn lórí irú láì wà kíkà láì máa sọsọ kúsọ tí òsì náà gbọ́dọ̀ sí dàrú kò ní sọ̀rọ̀ ìsìlámù mọ́ fẹ́ẹ̀ kò ní fẹ́ gbọ́ kò ní fẹ́ kẹ́ ẹ sọ létí òun jàmáà mùsùlùmí tó lọ́n wá ní kájúó tì í òun ni jàmáà tó jẹ́ pé ó dáwọ́lẹ̀ dasẹ̀ẹ́lẹ̀ fákìdá islam àtòṣèlú islam láyé àtàkìámù àkìdá islam ó mọ̀ ọ́bẹ̀ lọ́kàn òṣèlú islam òun ni wípé ntọ́nà ń bá wí tí mo ti bá ní sunna tàbí sallallahu alaihi wa sallam ńlá fi rí inú àyà yẹn àyà wa fi sìn nínú sọ́látò nìsà ìpè ẹnì yòówù tó bá tún wá tẹ̀lé ọ̀nà míì tó yàtọ̀ sọ́nà àwọn mùmíní lẹ́yìn ìgbà tó náà fojú rí ọ̀nà mà orí kìtáàbù lọ orí súnà ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbídà lónìí wọ́n rí tí a bá sì ń sọ̀rọ̀ kéwú ẹ lè kéwú pọ̀ rẹpẹtẹ lọ́dọ̀ àlùbídíà kí ni pé kò sí mọ̀ bó o bá ti lẹ́mìí wípé ọ̀ní tàbí pé kọ́lọ́hún mú ọ dúró tó sì láàfáà àlùsùn náà tó kì í lọ́dọ̀ ẹ̀ kéwù ń bẹ lọ́dọ̀ òun bíbíà ìyẹn ò ṣe é ṣe é ṣe pé àá ah, àbọ̀rẹ̀ ṣàbòsí. oníbíbíà mi pàápàá jùlọ àwọn onítọ̀rí kọ̀. mímọ kéwù sì kọ́ lẹ́sìn ọlọ́run àbúrú tó wà mẹ́nu. ọ̀nà àmọ̀tọ́lọ́ bá ń wí ní òsì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàyà tàbí gọ́yẹ̀rọ̀ tẹ̀bí lè mú mi ní. sẹ́ńgbà tó wà mọ̀ kéwù sí tẹ̀bí lè mú mi ní ìsójú ọ̀nà tàwọn àbújọ ọ̀nà mi ìfẹ́ àtúntà nàbí sallallahu alaihi wasallam. ẹni mo sọ fún yín pé àwọn tíra tí mo ń sọ fún yín mo gbàgbé orúkọ tíra yẹn à ń ṣàmójútó àwọn tíra kan ní library ní Islamic University ní Madina àwọn àríǹjì wọn ibẹ̀ mo ti rí tíra yẹn over one hundred volumes ṣíà ló kọ ṣíà ńlẹ̀ tó kọ tíra yẹn tó wá dáa kí ṣíà kó jẹ́ àfihàn. tíra yẹn lé ní hundred torí nígbà tá à ń palẹ̀ bá àwọn nǹkan wọ̀nyí sáà na àti tíra kan nílé àbí kìí àbí tíra kan tíra kan náà ni kíní kan àlìkáfí mo rántí díẹ̀ ní orúkọ yẹn. ṣùgbọ́n èèyàn wá tiẹ̀ kí kan náà kí ó ju pé ń gbọ́rọ̀ àwọn ènìyàn ọlọ́run lọ bí àwọn mẹ́sì ń gbọ́lé náà nábì nígbà tó bá sọ̀kalẹ̀ tó sì ń gbà yìí pé sẹ̀mẹ́rìnà wà àbọ̀ àná àwọn eléyìí lè ní ọlọ́run tí títa yóò fi tán ntaari nínú súnà náà ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àáfàá ni wọ́n ti gbógun tẹ́ńtì èso ní kéwú lónìí torí pé wọ́n ti mọ̀ wípé ìwọ ó sọ fún wọn pé nta gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam òun lélẹ́yìí ntí wọ́n sì kà sí wa létí inú ọ̀rọ̀ ẹ̀ òun lélẹ́yìí. àáfàá kan inú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn àtòníbíbíà àtònísúnà òun náà ló dì sọ́kàn mi pé ọmọlẹ́yìn ànábì lòun kí á ní òjà mọ iná wo tó ń sọ àti tó ń ṣe ká kò láyìn lóògùn àwọn onímọ̀ tọ́lọ́run sì ń rí fáà sí tọ́lọ́run sọ nípa wọn òun náà lè ahlul hadith wal akhar àwọn tí bá ń pàdé ìsì sọ̀rọ̀ tí wọ́n fi àwọn ọ̀rọ̀ tá a fẹ́ lẹ́nu àwọn sọ̀hábà tí wọ́n gbọ́ nínú ànábì sọ̀rọ̀ sálám tí wọ́n fi ń sọ̀rọ̀ àti ìjìmáwọn àwọn sọ̀hábà ń tẹ́nu wọn kò lè lórí ńgbà náà àwọn ni ahlul ilmi àwọn làwọn àfáà. ìdí wọn wí nìyẹn àwọn àfa tẹ́wọ́n gbé àwọn àfa àwọn ni ahlul hadith wal akhar hadith ló fi sọ̀rọ̀ ọ̀rọ̀ táwọn sàábí wọ́n kò ní lórí iná ló fi sọ̀rọ̀ kìtáàbù náà ló fi sọ̀rọ̀ ṣùgbọ́n lónìí yìí ẹ máa bá ti máa sọ̀rọ̀ pé táwọn àfa wí wọ́n lè fẹnu kò lórí tí ò bá wọ́n ní táwọn àfa rárá kìí ṣe ó ní àwọn wà yìí wọ́n ń gba ọ̀rọ̀ ọlọ́run bọ̀ látọ̀dọ̀ àwọn látọ̀dọ̀ àwọn tó dé lẹ́yìn àwọn àwọn àwọn wọ́n gbà látọ̀dọ̀ àwọn sàhábà sì gbà àwọn tàbí wọ́n gbà lọ́sọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ìyẹn lọ̀rọ̀ yẹn ti wúwo ni ò ti ṣe é yẹ̀ síbòmíì ní òfin tí pẹ́ síbò míì ayọ̀ká máa dì mú lọ bẹ́ẹ̀ títí tó fi dọ́gba nàbí sallallahu alaihi wasallam. kò sọ́nà tá a gbà mọ̀ nípa nàbí pèpè sí sallallahu alaihi wasallam àfojú ọ̀nà yìí nìkan. àfojú ọ̀nà kátọ́pa rẹ̀ lọ lójú ọ̀nà tàbí. tí wọ́n gbọ́ àwọn ojú ọ̀nà tó kù ọ̀pọ̀lọpọ̀ wá síbi làákàyè wọn ní ó obojumu, ó bójúmu ìbéèrè tẹ́yìn mọ̀ béèrè òní pé ṣé ojú wo ni islam ti wo kí ni àti islam kọ sí ẹ má sọ mọ́ tá a bá jẹ́ mùsùlùmí òdodo wípé ẹni tá a fa àkànwí ni lónìí ọ̀bà tó bá ti hàn sí ọ èyí tí jọ́nà náà tọ́lọ́ ọba subhanahu wa ta'ala. kátó sọ wípé níta àfa àtàwìn ìmáàmù wa lẹ́kọ̀ọ́ ìmáàmù wa nìbàdàn àfa wa nìlọrin gbogbo òye islam ò ní ibi ẹ̀ rárá rárá ojú ìhàwó islam kọ sí nǹkan yìí ṣùgbọ́n mi sádùrú wà òun ni wípé báwo lẹni tí òjò ní mímọ̀ sí èso ní kí odó ni ó sì dá òdodo mà nípa pé níta àfa ilé ìwé ó yàtọ̀ sí níta àfa ìwé nígbà míì ọ̀rọ̀ àwọn méjèèjì á máa bẹ lójú ọ̀nà. nígbà míì ọ̀rọ̀ kan ṣoṣo àti mú wa lójú ọ̀nà onímọ̀sọ ní ìjẹ̀jọ́ oríṣiríṣi tí máwùn yẹn sọ̀rọ̀ láyé lónìí ó pọ̀ òṣèlú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọba ló fẹ́ lòmíì síbi tó ti máa sọ̀rọ̀ dípò kó sọ fóun ò ṣe ẹ fàjẹ́ máa ṣe wá àti mọ́ṣáláṣí wa tó ti mọ̀ fóun ò ní sọ tí ọlọ́run wí àti tí yóò máa ṣe déédéé tí wọ́n ń fẹ́ so irú ẹ̀ náà yóò máa ṣe fatiwa àwọn gẹlẹ́mọ̀ gbọ́rọ̀ wọn jù torí àwọn ò ní chance àti sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣàn dáadáa ẹ ó sì mọ gbọ́rọ̀ wá sínú ìwé ìròyìn ẹ̀yìn sì ti rí wípé àwọn sources tí ẹ̀ ti mọ gbọ́rọ̀ tọ́rọ̀ máa ṣe pàtàkì làwọn àyẹ̀yẹ́ jẹ́ gẹ́gẹ́ bíi mentality ọmọ ènìyàn a ní rédíò láti gbọ́ orí tẹlifíṣàn láti gbọ́ inú ìwé ìròyìn láti kà chief márùn báyìí ló sọ. ẹni tó ṣe yí pé ó bá ti mọ̀ pé òun ní láǹfààní irú ẹ̀ láti máa sòótọ́ ọ̀rọ̀ kí wọ́n ó lè sòótọ́ kí wọ́n gbé kó ń bẹ́ẹ̀ padà pé àti bó máa ṣe tiwa ni kó yà á fi bẹ́ẹ̀ lẹ̀ fún wa ẹlòmíì wà ó ṣẹ̀ṣẹ̀ ń wá àyè yẹn ni tó bá jẹ́ pé nítorí ẹ̀ ní fatiwa ẹ̀ ń dálé lórí kó náà bẹ̀rù ọlọ́run tó wọ́n fi jẹ́ pé oríṣiríṣi ọ̀nà làwọn ìgbà máa sọ̀rọ̀ ṣùgbọ́n náà ó sàánú ẹ̀ tí bá ń wá òdodo ẹ̀ tí bá ń wá òdodo wà láàyè ìmọ̀kọ́ náà bá tẹ̀lé ọlọ́run bá ó sàánú ẹ̀ tó náà ti gbà láìpọ́n rẹ̀ ó sì rìnlẹ̀ kó òdodo lòún wá ló sì parí òkúrú tó. ọmọ ìyàwó àkàrà ọlọ́kadà orí kọ̀ọ̀rẹ́ náírà níjẹ níjẹ níjẹ orí ló bá fún mi ah, ó sì rówó kan ṣe òun ò tẹ̀ wá mọ torí ibi tó ti rí kì í ṣe bí yẹn ti lè fowó lọ kò àkọ́kọ́ kò séyàn bẹ̀ kì í ṣe wájú ṣọ́ọ̀fù kì í ṣe ilé iṣẹ́ kan kì í ṣe ọ́fíìsì orí síìdì ló ti rí èyí ṣùgbọ́n nítorí pé láníyàn pé kóun sì mẹ́ni tó lówó ìkóhùn fún wàláhì ìjọ náà kọjá sọ fún tó lówó. ìjọ yẹn kọjá tó fi rẹ́ni tó lówó tó sì a nǹkan. ọlọ́run darí ma darí ẹ̀ mọ ẹni tó ó sọ láàrin àwọn èèyàn kan pé láàrin àwọn ẹgbẹ ibi ni táwọn yẹn lọ bá. wá sọ láàrin àwọn gbèrò tí ẹ bóyá nìkan bóyá nìkan sì ń wówó kò sọ sórí. ìyá kan máa ń sọ kó ń báyìí níbo ń tẹ́ ẹ mọ ibi tí ó wà nípa sálọ̀bá wọ́n lẹ́yìn sọ́wọ́ nù ó sì sọ ikú sọnù ó sì lè dédé ìpín wọn yìí gàgbà wọ́n sì kówó ẹ̀ torí pé ń wá òdodo ọlọ́run darí ẹ̀ lọ síbi òdodo. ọlọ́run ọba subhanahu wa ta'ala kódà kókó mọ̀ ṣe ẹ̀gẹ̀ pẹ̀lú wa ọlọ́run ọba òun náà ròyìn ara ẹ̀ pẹ̀lú ìbínú tó le ó sì ròyìn ara ẹ̀ pẹ̀lú ìkẹ́ kí ni ìbínú ọlọ́run máa ń sọ̀kalẹ̀ lórí máa ń sọ̀kalẹ̀ lórí fún wa ọwọ́ alókùsí o ọwọ́ alókùsí àwọn yorùbá wọn ní dábàá lókùsí ọwọ́ mùsùlùmí àní dábàá ló dọwọ́ ẹ̀ wá ní ìwọ náà àsopọ̀ dọwọ́ ọlọ́run rárá ọwọ́ dọwọ́ ẹ̀ náà ṣe ń tọ́lọ̀ ń fẹ́ náà bí làálàá àwọn ẹlòmíì tí wọ́n bá wá wà tí wọ́n bá ní bùkátà lọ síbi kí wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run tí wọn ò rí pẹ́ẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀rí yóò wá darí síbi pé kí wọ́n yí kí wọ́n yí ọ̀rọ̀ wọn á ní sọ́nà bá gbà lérò kan ibi tí sẹ́nu àwọn èèyàn gàdé omi sì ń bẹ tí wọn ò ní gbà rárá. eléyìí ló fà tó fi jẹ́ pé wọ́n ṣẹ́rí ń bi òdodo. wọ́n sì mórí kó ń bẹ̀ wọ́n sì gbé ẹ̀sìn jù sí pàkọ́ wọn wọ́n ń báyé lọ. wọ́n sọ súnà nábì sallallahu alaihi wasallam wọ́n sọ di bàtà. ẹ máa sọ fẹ́lòmíì pé súnà ò sọ bẹ́ẹ̀ ẹ sì fún lẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n sọ pé lọ́wọ́ ẹ̀rí wa àwọn ẹ̀rí wa ní ìsìn àwọn yòókù sáà ti gbà náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ló kó wa lágara. ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn èèyàn ò ní gbòmíràn kan nínú àlùmọ̀ mi ò ní yẹ̀ lórí òdodo àwọn tí wọ́n fẹ́ máa tẹ̀gàn wọn àbí tó fẹ́ máa tẹ́ wọn ò ní lágbára lórí wọn òdodo náà wọ́n máa sọ̀rọ̀ wọ́n sì máa ṣe tó dàbọ̀ káwọn nìkan lórí ẹ̀. jàmáà mùsùlùmí tí wọ́n bá ń sọ fún ọ pé ẹ̀yin sáà tẹ̀ mọ́ yapa jàmáà ni gbogbo táwọn èèyàn bá ń lọ yìí sáà lọ bẹ̀ òdodo ní jẹ́ jàmáà nínú ara kókó tá a fi ká mọ̀ lábẹ́ pé mo fi kìtàbù ọlọ́run àti súnà nílẹ̀ fún yín nìyẹn kì í sí èèyàn ní jẹjọ náà àfi tó bá jẹ́ pé wọ́n wọ́n tara jọ lórí òdodo bí àdìsá kàjọ sẹ́ẹ̀ bá gbàgbé pé tí àlìjẹ̀nù lóyún èèyàn lóyún àwọn ẹni ìṣáájú lóyún ẹni ìkan yìí lóyún tí wọ́n bá kóra jọ tí wọ́n wá ẹnìkan tó dún ìbẹ̀rù ọlọ́run pé ńlá ń fàmà darí wa síbi òdodo wọn náà láàmà tẹ̀lé ọlọ́run ní kò dín kankan kò lé náà ọlọ́run. kóra àwọn jọ bẹ́ẹ̀ lórí pé wọ́n wá ẹnìkan wọ́n fi ṣe tó jẹ́ kò kì í hàn ife ní tí ti wí ni ìwọ ní chairman tí wọ́n ń lórí ìbàjẹ́ ọlọ́run ní kò dín ọlọ́run. hàn èèyàn kọ́ òdodo ní jẹ́ bẹ́ẹ̀ tó lára òdodo ẹnìyẹn ni jàmá ìwọ náà wàá tó bá jẹ́ pé wọ́n nìkan lórí òdodo ìwọ ni jàmá ọlọ́run bá subhanahu ó pe anabi ibrahim anabi ibrahim ó pe ní jàmá ó pe ní umma. ọlọ́run sì sọ wípé a fi ẹ̀yin náà ní umma ẹ̀yin ọmọlẹ́yìn anabi sallallahu alayhi àti yín ní ummatan wafaqo ìjọ jàmá tí ò sí kọjá àlà fún tí sì sí àṣẹ ètò fún lórí àlànà yẹn mẹ́jọ kò tẹ̀tẹ̀ rẹ sọ wípé n tá ń ṣe yìí náà ọlọ́ọ̀bọ òróró wọ́n fún ọ onírárá òògbà ọlọ́ọ̀bọ òróró àti ibi sí lóun ayé sí lóun àti ti ó mọ̀ tán wọ́n sàtọ́ má sàtẹ́ ẹ̀wọ́ ní tí wọ́n bá yẹ kó o ṣe ṣe é bó ṣe jẹun bó ṣe wọṣọ bó ṣe ṣiṣẹ́ bó ṣe tajà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a sì ṣe ó mà tí ó jẹ́ aláṣejù sóyè tí ó jẹ́ alákatakítí tí ó wà jẹ́ pé katakítí ẹ̀ wá dá lé orí ìbàjẹ́ tọ́lá katakítí a máa dá lórí ntọ́lọ̀ ńfẹ́ a sì máa dá lórí ntọ́lọ̀ òfẹ́ ìyẹn ni káwọn aláìmọ̀ kan tí wọ́n pera wọn sákìsì ẹ̀wò náà ká tó mọ talala katakítí Eh, fundamentally tó bá jẹ́ pé ibi ìpìlẹ̀ lẹ́sìn mú gbólóhùn yẹn wá pé wọ́n ṣàdúró lórí pé ntọ́lọ́run bá fẹ́ tánàbì bá fẹ́ tó pè lẹ́sìn fún wọn ọlọ́lọ́ àlọ́lá òun làwọn máa ń ṣe fundamentalist yẹn dáa. ìwọ́n láwọn ò ní kú lórí ntọ́lọ́run bá wí wọ́n ní súnà làwọn ò dì mú àwọn ò fẹ́ gbọ́rọ̀ aráyé kan tí ó yapa tí ó ṣàtakò ntọ́lọ́run àti tánàbì ṣùgbọ́n àwọn àwọn táwọn èèyàn dúró lé lórí wò àbánú kìtáàbù lọ àbánú súnà nàbì sọ̀rọ̀ sọ́lá fọndamẹ́ntálìsì kan ìyẹn ni pé àwọn náà gbéra lé wọ́n gbéra lé ìpìlẹ̀ kan táwọn náà dì mú lọ́dún ẹnìkan tí ìsọ̀lọ́ tí ìkísà nàbì sọ̀rọ̀ sọ́lá ìyẹn burú jù láàmú lòdì àdìdí jòmúà orí kunkun wọ́n pè yẹn. tẹ́ ẹ bá ti kí ìsáyé àwọn èèyàn àwọn èèyàn kan fọndamẹ́ntálìsì àwọn èèyàn kan pàápàá jùlọ ìní wọn ti ń pè kankan ní last order ẹni tí wọn bá ní kí wọn pa wọn pa nìyẹn kò sí pé mo mọ̀ rí ṣé mo tó rí bẹ́ẹ̀ àbí òrí bẹ́ẹ̀ jẹ̀mọ́ tí wọn bá sọ fún sójà pé ní ìsìn báyìí ìṣẹ́jú méjì báyìí tó bá ti dórí ẹ̀ ẹ̀mọ̀ fáyàǹsó ìṣẹ́jú rẹ̀ ṣé ó rí bẹ́ẹ̀ jẹ̀mọ́ àbí òrí rẹ̀ ti bọ́rọ̀ àwọn èèyàn kan ni wọ́n bára lé fẹ́ẹ́ bẹ̀rẹ̀ pé ńgbà sọ́gà ti bí ìfọ̀ọ́dà kò sí nǹkan kan mọ́ àmọ́ bá ṣe sùn. ó ń bẹ lọ́dọ̀ àwọn tí kì í sológun náà orí àwọn ìpìlẹ̀ táwọn èèyàn kan tí wọ́n gbà pé aláṣẹ ni wọ́n alágbára ni wọ́n ti ń dúró lé lórí ìgbà tí wọ́n ní kí wọ́n máa fáyà sùn wọ́n á lè pa ẹni tí ò yẹ kán pa wọ́n pọ̀ daran wọ́n pa ẹni tí ì sọ daran tó yẹ pé lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ ti yanjú gbogbo ẹ̀ lọ́dọ̀ rẹ̀ kí á mọ̀ àwọn èèyàn kan fi ń ṣe bẹ́ẹ̀ àwọn orílẹ̀-èdè kan ti kó ọmọ ogun jọ tóun náà ń bọ́ síta tóun náà sọ pé òun lọ jagun àbí bí ń jagun lábẹ́ ilé pé àwọn kan ti ń saláì gbọ́nà ń bì kan ẹ lọ yìn wọ́n ń ban ẹ lọ ju bọ́ǹbù bẹ́ẹ̀ kí la nígbà tá a fẹ́ gbé gbèsè ayé àlàáfíà kí la dira ogun fáwọn èèyàn kan nínú wa náà sí pé ẹ máa yin àwọn èèyàn kan bàn ẹ bá làáfíà làwọn ti gbáyé nígbà tẹ lòdì sí tọlọ́run ẹ wo bitọ́ polo àwọn èèyàn ti dúdú. bẹ́ẹ̀ sì ni nígbà míì kéèyàn tó lè gbé gbèsè ayé àlàáfíà àti káká ẹni ibi lọ́wọ́ kò làákàyè ò lòdì sílẹ̀ rárá bí tí ò kó máa ńlá ti rá àwọn ọmọ ogun nínú àwọn dábà kéékèèké náà táwọn ò kà fún ṣùgbọ́n tó náà bá kà wọ́n kún nínú àwọn dábà táwọn àwọn náà máa ń jagun àwọn dábà ti ń fò àwọn bíi oyin àwọn bíi eh, kíní pupa eh, àti dúdú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn ẹranko nínú ogun àwọn ẹranko gan nínú igbó gan ó bẹ̀rẹ̀ lágbára ju tàwọn èèyàn lọ ní ìmọ̀ tí wọ́n fojú ara wọn rí eléyìí ló jẹ́ ká mọ̀ pé ìròyìn àwọn ẹni ọlọ́run ọba tá a pè ní jàmá ìdí òdodo mú ni lọ́lọ́run fi fi déédéé ó mọ̀ táwọn wá pàtó ìjọ déédéé tọ́dọ́ lọ́run ìfirú ìròyìn aláìmọ̀kan kì í sì fi ìròyìn oníbíbíà. ọlọ́run tún pè wá ní ummata mùsùlímà jàmá tó ju pájú tẹ̀sílẹ̀ fọlọ́run má sọ wí má bá wọn dáṣà pé bọ́kàn èèyàn bá ṣe rí òun náà lẹ̀sìn ẹ̀ àwọn tí ò lọ́lọ́run sì yẹn ọkàn yẹn jẹ́ ká máa bó ṣe rí látara ọ̀rọ̀ tó máa sọ lẹ́nu àti ìwà tó máa hù tó ṣe déédéé pẹ̀lú irú tó yẹ jẹ ọlọ́run dictate ní tí yẹ jẹ ọlọ́run dictate irú aṣọ tó yẹ wọ̀ ọlọ́run sọ irú ìtí ò yẹ wọ̀ ọlọ́run sọ irú obìnrin tó lè fẹ́ irú ìtí ò lè fẹ́ irú iṣẹ́ tó lè ṣe irú ìtí ò lè ṣe gbogbo ẹgbẹ́ ní ọ̀rọ̀ ọlọ́run mọ́wàá sọ fún wa wípé kéèyàn wọ kẹyìn bá ti ọkàn yẹn ṣe máa ń gbà tó tẹ̀lé tọ́lọ́n kí ló mọ̀ mímọ́ ọkàn ó máa ń jẹyọ ẹ wo arkanul iman àwọn orígun gbogbo ẹ̀ pátápátá ọkàn ló wà alimanu bila àtàwọn kágbà gbọ́ kágbà òjíṣẹ́ náà bá gbọ́ wà ká nígbàgbọ́ sọ́jọ́ ọ̀kan ìyọjọ́ gbẹdàlẹ̀ kìámà tá a mẹ́nu bá ń jọ ká ní gbàgbọ́ sí kádàr kádàrá lórí igun níbo iṣẹ́ ọkàn ló wà ibẹ̀ ní máa sọ̀rọ̀ mọ́ ó dìgbà tá a bá wá ṣiṣẹ́ rẹ̀ ká tó wá mọ̀ pé yẹn bọ́ lọ́nbọ̀ ibi túmọ̀ sí islam yẹn láti ń jẹ́ ummatan mùsùlùmá jàmá tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tábà wá rírú ẹ̀ àwọn àpẹẹrẹ tá a fi máa mọ̀ wọn alákọ̀ọ́kọ́ kéèyàn ó fẹsẹ̀ rinlẹ̀ gbọ́n ẹgbẹ́ lórí òdodo tó bá jẹ́ pé yẹn nìyẹn jẹ́ lákàtà kìtì sí ó dáa ẹni ẹ̀yìn ni lọ́dọ̀ ọlọ́run ẹni ìbò ni lọ́dọ̀ àwọn èèyàn ó sì dáa sáàtì má jẹ́ ní ìbú lọ́dọ̀ ọlọ́run kọ́ wá jẹ́ ní ẹ̀yìn lọ́dọ̀ àwọn èèyàn ẹnìkan nú èmi àtẹ̀yìn ò sì lè bọ́nú ọ̀kan nu méjèèjì táàdì lọ ayé wa tán inú ẹlòmíì jẹ́ ní ẹ̀yìn lọ́dọ̀ àwọn èèyàn lónìí bọ̀tẹ́ ẹni ìbú ni lọ́dọ̀ ọlọ́run ihun tí àwọn èèyàn ń fẹ́ tí ò bá tọ́lọ́run ẹlòmíín sì ń jẹ́ ni ẹ̀yìn lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ fẹ́ ó ń ṣe níwọ̀n bàbá gbọ́dọ̀ ẹ̀sìn mọ́ ó sì ń bẹ́lẹ̀ nǹkan lọ́run gbà lẹ́sìn ṣùgbọ́n ní èébú lọ́dọ̀ àwọn èèyàn wọn ní kì í gbà wọn ní kì í gbà wọn ni. ẹlẹ́ẹ̀kejì ni ká má jẹ́ káwọn àwùjọ wa kó polúkúrú musu ẹ̀rí lára ẹ̀ òun ni àwọn àsọ̀dàkọ́ọ̀tù lè wà jíbá àwọn sàárà àtijọ́ rànyàn àzàkàwà yíyọ zàkà tọ́pìkì kan lòun náà lọ́tọ̀ alówó ju federal government lọ tá a bá yọ zàkà àwa mùsùlùmí alówó ju federal government nàìjíríà lọ tá a bá yọ kàkà. ìyẹn ni pé a rí lọ́dún kan èyí tó kọjá àti federal government fi ń bọ́jẹ́ẹ̀tì lọ́dún kan ìyẹn dájú zakai sì ní a máa gbà lọ́dọ̀ àwọn ọlọ́rọ̀ a máa dàkàrà sọ́dọ̀ àwọn aláìní ìyẹn ò tí ì mọ ọrẹ nínú lórí dáadáa.